ìnáka bí ayunina ó lọ jálè gbólóhùn yẹn ni nínú alukur'ani ló ti lọ jálè rẹ̀ ibi tó ti jálè rẹ̀ rèé o. sura atur atur quran fifty two aya forty eight ibẹ̀ ló ti jálè rẹ̀. ọlọ́run bá lékè ọlá sọ pé wasbir lihukmi rabbika fa innaka bi a'yunina wasabi bi hamdi rabbika hina takum wasbir wasbir lihukmi rabbika fa innaka bi a'yunina wasabihi bihamdi rabbika hina taqum sura atur quran fifty two aya forty eight ó wá lọ mú innaka bi ayunina ó wá fàyọ ó fàyọ mẹrìndínlá gula mahamadu ó jà kú ó lè kúránì jà kú náà ló fi kú re ni kọ́lẹ́rà fi pa ọ́ wọ́n bó ṣe lọ yọ láti inú Qur'an ó wá jalè ẹ̀ tán ó wá gbélé àwọn ọ̀jọ́ rẹ lọ́wọ́ ó fi dájọ́ àyà mi tún rèé o tí Mirza Ghulam Ahmad tún lọ jalè rẹ̀ tó wá panẹ́ bíi tiẹ̀ ọlọ́lọ́run sọ fún òun nínú súra ìsìftà súra ìsìftà àti mirza gulam ahmadu alikazabu fún ìjọ amadiya worldwide ó ní ọlọ́run sọ fún òun wípé yẹ́rífàwù lọ́hù zìkìrákà wàyùtí mùnàìmátàhù àlẹ́yíkà fèdúnìyà wàlẹ̀ àkìrọ̀ ó lọ́lọ́run sọ bá ń fún òun ṣe yẹrífà ọlọ́run zikiraka ó fi yẹn jó mọ́ ni fi dúníyà wà ní àkírọ̀ ó fi yẹn jó mọ́ ni. yùtímù nàìmátà wà lẹ́yìká ló lọ jí múnu Qur'an ibi ó ti jí mú rè. ó jí mú Yusuf eni nínú súrátù Yusuf ó jí mú níbi tí aláwo ti ń sọ ìyẹn suratu Yusuf Quran twelve ayé ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ ni Mirza Ghulam Ahmadu ti lọ jí mú ó ní wakadhalika yajtabika rabbuka alukuran mò ń kà fún ọ yẹn o wakadhalika yajtabika rabbuka wayu'allimuka min ta'wilil ahadith wayutimmu ni'matahu عليك ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم nínú àdúgbò àyà yẹn mr gulam amadu ọba àlọ yọ wàyòtí mùnì mátàwù àlẹ́yíkà. gbọ́dọ̀ yìí kan náà ó wà nínú súrọ́tùlì fati Quran forty eight ayé ẹlẹ́ẹ̀kejì níbi tí Allah ti sọ pé lìyẹ́gẹ́fìrà lákàlọ́hù máa tàkọ́ dámà min zambika wà máa tà á kọ́rù. ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما so nínú súrà méjèèjì yẹn ni wàyò tí mò ní mátàwọ àlẹ́yìká ti jẹyọ tí mirza gulam ahmadu tọlọ mirza gulam ahmadu yéé jalè mọ́nà o kí ló dé wọ́n fi ọ́ ṣépè ni àbí ń ṣépè fún ọ àbí pé ń já ọ. àbọ̀ ọba èpè nù ràn rẹ ni ọba ń lọ rèé tọwọ́ bọ ayálukùrá ni ọba ń jí mú níkọ̀ọ̀kan èjèèjì ò ń jí mú ọba ń panẹ bíi tiẹ̀ ọba lérò pé àṣírí ìrí ó bò àṣírí ìrí ò ní bò láyé kò ní bò lọ́run iṣẹ́ ibi ló ṣe yìí náà ṣẹṣẹ tó ṣe náà ní tó fi ń pèrè ẹni mùjá dídù ṣé ìyá máa ṣe irú ṣe lẹ̀ kó jẹ́ mùjá dídù ọmọ pé mufsidu ni ọ mufsidu ló kọ rẹ bàṣẹjẹ ni ọ bẹ̀sìnjẹ́ ni ọ bàyéjẹ́ ni ọ. ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ àyà míì. tí mirza ahmadu sọ kpọlọ ń fún òun. mirza gulam ahmadu ó ní ọlọ́run nsọ àyà fún òun nínú súra al-istifta fún ìjọ amadiya ìjọ amadiya a níbo lẹ wà. ṣé ẹ ti sùn ní abẹ́ntó gbé ẹ má mà sun ìyá ní ìsinyìí. tíra ànábì yín tíra òjíṣẹ́ yín la máa ń kà lọ́wọ́ ẹgbọ́n tó ní ọlọ́run ọba tún sọ fún òun o ní àlẹ́ àrídù wàsàmà ùmá àkà kàmá hùwà màáyín àlẹ́ àrídù ùmá kàmá hùwà a níwà túmọ̀ eléyìí èyí ò sínú kùránì náà kò sínú kùránì ó sọ ilẹ̀ ó tì ọ́ lẹ́yìn sánmà méjèèje náà ó tì ọ́ lẹ́yìn gẹ́gẹ́ bí ilẹ̀ àti sánmà ṣe ń tì èmi ọlọ́run lẹ́yìn. ìjọ amadíyà sórí yín sì ń bẹ́ńbẹ́ sọ́pọ̀lọ́ yín sì ń bẹ́ńbẹ́ àrídù wọ̀sàmáwù máàkà ilẹ̀ ó ti ìwọ mirza gulam ahmadu lẹ́yìn. wàsàmáàwù mark sámà náà ó tì ọ́ lẹ́yìn kàmá hùwà màáyín gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tì èmi náà lẹ́yìn. sẹ́ẹ̀rí báwọn ẹ̀yin dẹ́ mẹ́tẹ̀lá sẹ́ẹ̀rí báwọn. <laughs> ọlọ́lọ́run sọ fún bẹ́ẹ̀ pé ilẹ̀ ń bẹ pẹ̀lú rẹ sánmà ń bẹ pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe wà pẹ̀lú èmi náà èmi ọlọ́run. ó dàbí ọ̀rọ̀ yorùbá kan tẹ́ máa ń sọ pé táwọn yorùbá máa ń ṣàdúrà wèrè kan báyìí àdúrà ẹ̀bọ tẹ́ máa ní kíní ilẹ̀ yìí àwọn ilẹ̀ yìí ó tì ọ́ lẹ́yìn àwọn alálẹ̀ ilẹ̀ yóò tì ọ́ lẹ́yìn ló fi jẹyọ nínú ìmísí Mirza Gulam Ahmadu yìí o pé àrídù wà sàmáwò máàkà ilẹ̀ ó tì ọ́ lẹ́yìn sámà ó tì ọ́ lẹ́yìn kàmọ́ hùwà mà yín gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tèmi náà lẹ́yìn. ọlọ́run ọba tiwa Allah kì í sùn lọ sọ̀rọ̀ yìí ló jẹ́ ká sọ wípé èṣù èṣù kan ní bá Mirza Zagula Ahmad sọ̀rọ̀ tó bá gásí pé Allah ò ní. ẹgbọ́n tí Allah sọ nínú al èyí tó fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú súra fatiru ta ni ń tira wọn lẹ́yìn ṣé sánmà ń ti Ọlọ́run lẹ́yìn. àbọ́lọ́run ní ti sánmà lẹ́yìn sẹ́lẹ̀ ní ti ọlọ́run lẹ́yìn àbí ọlọ́run ní ti ilẹ̀ lẹ́yìn nínú súra fátìrì Quran thirty five aya forty one ẹ gbọ́ òdodo ọ̀rọ̀ láti inú alukur'an ọlọ́run ní Allah subhanahu wa ó sọ pé inna Allaha. yumsiku samawati wal arido an tazula wala izalata inni amsakahuma min ahadin min ba'di innahu kana haliman gafuro Allahu akbar inna allaha dagudaju Allah yumsiku samawati wal arido antazula aláwù òun ló ń di sámà àti ilẹ̀ mú ni òfin dànù aláwù òun ni alátìlẹ́yìn sámà àti ilẹ̀ ni òfin ni òfin dàwó inna Allaha yumsiku samawati wal arido antazula dájúdájú àlọ́ọ̀ òun ní ń di àwọn sánmà mú òun ní ń di àwọn ilẹ̀ mú ni ò fi dànù ni ò fi yẹ lulẹ̀. ìwọ́n tó mọ́ ní àwọn àwọn tí ọlọ́run kó ayé lé lọ́wọ́ àwọn ìyóòsòròǹgà àwọn ìyá funfun àwọn ìyá pupa àwọn ìyá búlù àwọn àwọn ajígini àwọn arìngini àwọn arìnginigini wọ́jà áà tiẹ̀ ti bàjẹ́ pẹ̀lú tó ń sọ òun. ìtọ́lọ ń sọ ni pé iná lọ́hà yúmùsíkù sàmáwá ti wà ní àrídọ wánà ṣé ìyá rẹ ń bẹ ọmọ pé ìyá rẹ gàjẹ ṣé ìyá ń bẹ nú àwọn tó di ilé ayé mú ìyá tiẹ tó gàjẹ ṣé ọwọ́ àná àwọn tó di ilé ayé mú ilé ayé ti ayé kan ló dì ni àbí ti bẹ̀rẹ̀ àbí ti tòjé àbí ti ọyọ àbí ti Òṣogbo ayé tíbo ló dì mú tílé yìí tí ìyá rẹ̀ ń gbé fi di ẹgẹrẹ mìtì tó fi di àlàpà olóṣìdílé ayé mú báwọn máa tara rẹ jẹ wọn náà ti da amadínù. inna Allaha yumsiku samawati wal arida an tazula dájúdájú Allah òní di àwọn sánmà àti ilẹ̀ mú tí ò fi mì tí ò fi yẹ wàá máa gbọ́ ìwọ tó ń sọ pé àwọn ajígini kan àwọn arìngini kan àwọn ni wọ́n ń dì í mú lẹ́yìn ọlọ́run ọlọ́run wa ní wàhálà ìzàlàtà tí méjèèjì bá yẹ inni amsakawu ma min ahadimi ba'dihi ta ni ẹni náà lẹ́yìn Allah tó lè dìímú tani ọlọ́run béèrè báwọn. ìní amsakawu máa mi ní ahadin mi ń bá a dì yìí kò sí ẹnìkan tó bá yẹ wọ́n là ń zá làtá tó bá yẹ tí ayé bá yẹ tí sánmà bá yẹ kò sí ẹnìkan lẹ́yìn Allah tó lè di méjèèjì mú. innahu kana haliman gafuro ntí ọ̀wá tí jẹ́ kí sámà ò yẹ tí ò sì jẹ́ kí ilẹ̀ ò yẹ ní pé dájúdájú ọlọ́run ọba alátẹ̀mọ́ra ni ó ní àtẹ̀mọ́ra púpọ̀ gbogbo ònira tẹ́ ẹ fi ń tẹ̀ ń dálẹ̀ lé ayé ìbàjẹ́ tẹ̀ ń ṣe láyé tí ìbá gásí pé ọlọ́run ọba jẹ́ alátẹ̀mọ́ra gàfúrọ́n aláforíjìn sámà ọba ti yẹ ilẹ̀ gan ọba ti yẹ. ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé pẹ̀lú àyà yìí Allah ò ní alátìlẹyìn sánmà tilẹ̀ tí ò fi yẹ̀. ìgbàgbọ́ amadíyà ni pé sánmà àtilẹ̀ ní alátìlẹyìn ọlọ́run ṣẹ̀wárí pàwá méjèèjì àti lójú ọ̀nà kan náà. àwa méjèèjì ìgbàgbọ́ owó papọ̀ àwa mùsùlùmí àtijọ́ amadíyà ìjọ amadíyà gbàgbọ́ wípé sánmà àti ilẹ̀ ló jẹ́ alátìlẹ́yìn fún mirza gulam ahmadu kì í sọlọ́hun. wọ́n tún gbà wípé sánmà àti ilẹ̀ náà ló jẹ́ alátìlẹ́yìn fún Allah. ah subhanallah èyí mà lágbára o mirza gulam ahmadu ọ̀ọ́mọ̀ wáyé eré o ọ̀ọ́ráyé wá o.

la fi sọ pé kì í sọ lọ́n lọ́bọ̀ ọ sọ̀rọ̀ èṣù lọ́bọ̀ ọ sọ̀rọ̀ èṣù lọ́bọ̀ ọ sọ̀rọ̀. ìyẹn báyẹn. àyà míì tí mirza gulam ahmadu tó jí mú nínú alukurani tó wá panẹ bíi tiẹ̀. ó ní ọlọ́run sọ pé wàmọ́ kánà lọ́wọ́ lìyẹ́tìráka lìyẹ́tìrákàkà wàmọ́ kánà lọ́wọ́ lìyẹ́tìrákàkà ayàkànnù. ó tún ní àtàyẹ̀mí ìzàlẹ̀kọ̀bíìsù mínà tọ́ yìí bẹ̀ ayàkàntúnù lọ́dọ̀ mi.